so eré ní kálukú ń sá káàkiri eré tó ń sá kiri yẹn o lè e, sáré tayọ kádàrá ẹ̀ èyàn ò lè sáré tayọ kádàrá ẹ̀ ẹni tó ń wá owó tó ń ṣògùn owó ṣẹ́rí gbogbo ogun owó tí wọ́n ń ṣe yẹn ẹni tọ́lọ̀ ń bá ti kọ wípé yóò lówó tẹ́lẹ̀ wọnùnẹ̀zílùhù bí kọ́dàrin bọ́lá ń ṣe ń sọ òjò bẹ́ẹ̀ ló ṣe ń sọ ázìkí kọ́kọ́ lọ́sàn òjò tí ò bá ní rọ̀ kò ní rọ̀ kó ṣú báyìí yóò kàn ká ni èyí tó bá fẹ́ rọ̀ ó lè má ṣú kan ẹ sì rí tí ó rọ̀ àgbá ńlá òjò ni Allah. ma wá sọ̀rọ̀ rọ̀hání lẹ́ẹ̀kan so ìwọ tó lọ join ma ń pé àdánù pátápátá gbà ní tó bá markazi ń bí tó bá lọ jáwọ́ Ah, àbámọ̀ ni tó bá já àbámọ̀ kò bá ìwọ̀n bá ní àmánà ni markazi tó wáyé kéwú tó ń ké yẹn àmánà ni búlù tó wọ̀ wípọ́ mọ́ markazi ní àmánà ni ẹbára àwọn dókítọ̀ dókítọ̀ táwọn tó ń gúnni lábẹ́rẹ́ tó ń tọ́jú èèyàn ni àmọ́ náà ni iṣẹ́ tí wọ́n gbà yẹn ó wà nù májẹ̀mú wọn wípé wọ́n gbọ́dọ̀ tọ́jú aláàrẹ̀ aláàrẹ̀ sì gbọ́dọ̀ gbádùn lọ́wọ́ wọn wọn kọ́kọ́ gbọ́dọ̀ béèrè pé kálà rẹ̀ dé bóyá wọn ó láksídẹ́ntì ni àríbákan nìkan á ní mọ́ ṣe dùgbú dé emergency wọ́n ní kọ́kọ́ pààkì ẹ̀sẹ́gbẹ́ kan náà kò tẹ̀lé àmánà إن عرضنا الأمانة على السماوات والأرض والجبال وأبينا أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ìwọ tó bá ti gba àmánà táwì ìwọ ni ìsánù táwì Allah sẹ́mọ̀ ọ̀tọ̀ tó ní onítẹ̀fsírì kálukú ní ó tú lọ ní tẹ̀fsírì ìṣepọ̀ tíra tẹ̀fsírì wà lóríṣiríṣiríṣi àmọ́ nǹkan tó ń kọ kalẹ̀ báwo làlùkùránì ṣe fẹ́ máa bá mú ní gbogbo ìgbà àfá onítẹ̀fsírì mi èyí tó kà ní sáwí sáwí tó kà yẹn tó bá débì kan tí onísáwí ń sọ wípé bìlìyà ìwà táà yóò wá láwọn ìbejì kan ní mọ́ríkà ní lọ́wọ́ mọ̀dínà pé ìkan jẹ́ yáyì ìkan jẹ́ táì kò mọ̀ ípé ibi tá ìwàlìyá ìyẹn yẹfàálúnà yẹfàálúnà ìráátà ní tó lè lónìí ẹ̀ òun wà nílò bẹ́ẹ̀ torí kò yé wọ́n lélẹ̀ fún oko ni. Aha kò wá kó dáa so ìyẹn àwa ni tó àmánà àmánà ni inna àrọ́dùnà àmánà ta'ala samawati a gbé àmánà wá síwájú òkè okay agbèwá síwájú sánmà agbèwá síwájú ilẹ̀ àtòkè gbogbo wọn ṣẹ́ rí wọn láhùn ò lè gbá wọ́n gún pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ lára ẹ̀ ìwọ tó wá ló fẹ́ kéwú ó tẹ́rígbà innahu kana zọlúmẹ̀n alábòsí ni jahulan aláìmọ̀kan ni ọlọ́run ọba ń ṣe bẹ́ẹ̀ kó lè fi fìyà jẹ ni tó bá fẹ́ nínú àwọn mùnáfìkí àti àwọn mùṣírìkí àti mùṣírìká lóbìnrin ó sì lè gba tútú bá àwọn mùmìní lọ́kùnrin àti lóbìnrin wa kana Allahu ghafuran rahima àwọn tó fẹ́ gba tútú bá wọn yẹn tó bá ronú pìwàdà tó hùwà ojọ́mọ kéwú òun hùwà tí ò jọ kéwú èyí tá sọ èyí tó bá gbọ́ tó ronú pìwàdà tó gbà tó tún rẹ̀ ṣe ọlọ́run ó foríjì àmín àmọ́ ó gbà olẹ́ ń pàdé ń bì kan ẹ̀ ní kírun ẹ̀ ń ṣẹgbẹ́ kan ẹgbẹ́ ọ̀hún kéwú tó kéyẹn ó yẹ kó àlàyé téèyàn ṣe fún ẹ̀ ibẹ̀ ló ti màá ní tó wà lára àti nefsu àti aklu àti àti kọlbù tó bá mọ̀ kéwù ẹ̀ dáadáa tó yí ẹ̀ dáadáa ó mọ̀ nǹkan tí lárúbá ń pè ní rúhù ó mọ̀ nǹkan tí wọ́n ń pè ní nafsu ó mọ̀ nǹkan tí wọ́n ń pè ní akílù ó mọ̀ nǹkan tí wọ́n ń pè ní rú àti ìgbà tán bá ń lò ó kọ́nà kọ́nà lọ́sùn ó ní mo fẹ́ rántí àyà kan ni ó ní rúhù ni ó ṣẹ́mọ̀ àbá ní inna anzalnahu fi laylatil qadr wa ma tanzalna أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها níbẹ̀ yẹn rú yẹn jìbìrìlù ni kò yí sẹ̀mí mímọ́ rárárárá kò yí sẹ̀mí mímọ́ kò yí sẹ̀mí àgbà jìbìrìlù ni ọdẹ ni níbì kan wà àyà kùrán ni o وكذلك أوحينا إليك روحا من أمرنا كذلك أوحينا روحا من أمرنا rúhù bẹ̀yẹn alkùránì ni torí kìtàbù tó tẹ̀lé. tó akramakumullah ó tu ẹ̀rẹ̀ ó ti tu akramakumullah. tó èwo ló wá ń wí tá bá tún lọ bòmí á tún rí rúwù yẹn tí ó tú nǹkan kan mí àhán rúhù yẹn o ni wọ́n fi ń mí lèmi fi ń mí ní kálukú fi ń mí ṣóhun ló ń sìn so gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni so ìwọ tó bá lóhun tó bá lóhun sin rohani ẹ bá mi bí léèrè èwo ló ń sin nú ẹ̀ so naam kí ọlọ́n kí ó jẹ́ àrí babaláyé pẹ́ àríwòye mọ́tàzì ọ̀rọ̀ ni babaláyé ti sọ yìí kí ọlọ́n kí ó wà sàlékùn òkè fún bàbá Mọ́lánà Sheikh Adam Bismillah bismillahirrahmanirrahim هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد مولانا مدير المركز يا رب